aládùn tó ń fa gbogbo etí mọ́ra bá sọ̀rọ̀ pé nílá imú tó ti dé lónìí. ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi ẹ kú ilé. a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa a ṣọ̀pẹ̀ láyé láyé àti láyé àlàáfíà ara. taqabbalallahu minna wa minkum. èmi wa tó ṣọdún eléyà ọdún yìí òun náà ni ó tún ṣe tó ń bọ̀ lágbára ọlọ́run tó bá wá di tó ń bọ̀ á ti wà nínú ọlẹ́lẹ́ nínú ìdẹ̀ra àti nínú àgbéga tó jù báyìí lọ. ìwérí tó ń bọ̀ àgbéga àti báwa nu arísìkì àláfíà ara àti ẹ̀kú tó ń ṣe balẹ̀ tọ̀rọ̀tọ̀rọ̀ àmì ẹ kú a tún ti dé bàṣẹ ń dé láti gbọ́rọ̀ fún wa láti inú ìtẹ́ ṣe ti ṣe tán ṣe dáadáa lẹ́wà torí pé mi gan àwọn rárá mi ǹdẹ̀ jẹ́ tí mo wà ká ń pé lákọ̀ọ́ ni mo wà bí ó ti yẹ yín a kì í fi wọn bọ ẹni sọ̀rọ̀ ìwé ìjọ la sọ pé a tún padà lọ́sẹ̀ tó ń bọ̀ ọgbọ̀n lọ́wọ́ nínú ọ̀nà ìlú tó dá wa sí o ṣé wà là mọ́ wù ní sọ̀rọ̀ là mọ́ sọ ni ṣé ìsìn là mọ́ sìn bí kàn ṣe àánú ọlọ́run tó dájú lórí ìwà ọ̀nà ló mi àti sí èmi ní máa wá ẹ̀yìn ní sì máa bá insha Allahu rahman ẹ fìdí lé ẹ̀kan ká tún jọ gbádùn ọ̀rọ̀ láti inú ìtẹ́ fún tòní torí pé mo tún ti gbé ilé náírà méjì kan ṣáà ti mà pa sọ̀rọ̀ rẹ ní ńlá yìí ni mí. olóhùn agbe tó ń fa gbogbo etí mọ́ olóhùn aládùn tó ń fa gbogbo etí mọ́ra ni. ọ̀pọ̀ ló jọ kankan tá a bá sì gbẹ́pọ̀ lọ tí ò bá jọ kọ̀ọ̀kan a máa ń gbé ìjú lé ni. onílé ẹkú lè rànà ẹ̀lẹ́ ó lè mí kágò kí ewúrẹ́ tó wọlé tí ò kágo owó dẹrùn àrùn sún ni àgọ̀là mú kágo kèmí tó wọlé yìí bọ́ ọlọ́run ìbá wọn bí mi ìgbẹ̀yìn ìyẹn ìfowójúmọ́ ṣèbàfí lédò màrí tó dájú pé gbogbo ohun tó níbẹ̀rẹ̀ ló ń lópin ọlọ́run bá mi ò níbẹ̀rẹ̀ bẹ́ẹ̀ sì ni ò ní lópin àdìtú lọ̀rọ̀ ọba ọlọ́run tó rún lọ́ba tó pa mọ́ tí pípa mọ́ ṣọ́kò kan bèrè mọ́ àbíyọ̀rọ̀ sí gbogbo ohun tó dá pátá òun náà lọ́ba tó wọ̀ gbangba gbangba kedere sí gbogbo ohun tó dá pátá o àkọ́kọ́ gbogbo ní ìgbẹ̀yìn gbogbo sì ní pẹ̀lú ó lòun súnmọ́ wá ju ṣọ̀ràn wa lọ igi òkun forí balẹ̀ fún ẹyẹ tó fò lókè sí kábíyèsí ẹran tó rìn lórí ilẹ̀ gan gbẹ̀yìn kí ló wá ṣe mí ò jáde tí mi ní kú bẹ́rẹ́ fọba àwọn bàbá tí ń fọba jẹ ọba tó ń gbàdùn ọ̀bálẹ̀ ọba iṣẹ́ àti ìmọ̀ pọ̀wọ́ gẹ́gẹ́ ló ń ṣíwájú ojú ẹnu gbọ̀ngàn ló ń ṣíwájú òfin jésù tàbí ṣùgbọ́n òsì àtijọ́ mọ́ ṣùgbọ́n tàbí òsì ó ti jẹ́ wa pórúkọ ọmọ báyìí òun ni ìjà náà máa àyànfẹ́ yín olólùfẹ́ yín Usman akọ̀ròdé ọmọ àdìrò lèmi jẹ́ ẹ̀jẹ̀ díkọ́ ọmọ olókun ọ̀la òdì rẹ̀ sànímì ọmọ ọba rí ọlá ẹlẹ́gbà ọ̀pẹ ọmọọba ọmọọba dúdú igbó ẹ̀kọ́rọ̀ ọmọ fèrèsépò ní bẹ̀rẹ̀ sàní ni ọmọ bọ́lọ̀ ọ̀bẹ̀pọ̀ ní yọmọdé lára ẹnìkan tẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́wọ́ mi ń jẹ́sí ó ní mo máa fẹ́ràn epo gbọ́n epo pa gan ni ọ̀ọ́ mi ò tún dọ̀rọ̀ padà sẹ́yìn ògbọ́n ni ọmọ sáré wọlé ọ̀bẹ̀pọ̀ ní yọmọdé lára ìgbà tó wà bọ̀rọ̀ jẹ́ ó ní so lójúmọ́ kan máa mú bọ́tù epo kan mo náà rárá èmi jẹ́ ọmọ ìyá àyànràn náà òun nu ọlọ́run ó fẹ́ máa gbá ṣọ́ọ̀tì sí mi lára ìyẹ́rú sùn ni mi ò jẹ́rí ọlọ́fà mo jẹ́ ọlálára mi máa bí ṣojú ọkọ̀ ó jákàdé kọ́ọ̀lù rọ̀fà jákàjákà tí wọ́n ń jà lọ́fà nínú ọlálára mi ó ṣojú ibè ó ṣojú pọ̀nà nínú oko ìbá ṣojú olóko ìbá là wọ́n ẹ̀kúlé mo tún ti balẹ̀ bàgẹ̀ bí eye oníyè méjì o kájọ máa yẹ o kájọ máa gbé o kájọ máa tún síra wà lára tó rọgbọ rọgbọ kàn sí yàtọ̀ sọ́lọ̀ ọmọ kàn sí yàtọ̀ sọ́lọ̀ ṣùgbọ́n a máa fọgbọ́n púpọ̀ a máa fi ìmọ̀ kún máa sì máa bára wa sọ kó ba lè yé wa kó ba lè tó kó ba lè dùn kó ba lè dùn mọ́ wa náà ní mọ̀rọ̀ ìmọ̀ràn ẹ kú lé ṣe dáadáa mo bá yín mò ń lọ wá mò ń bọ̀ wá gbọ́ ara mo fi ń bọ̀. káàbọ̀ padà ọ̀rọ̀ láti inú ìtẹ́ tó ti dé lónìí màláìka tó ti gbọ́rọ̀ fún wa láti inú ìtẹ́ láti máa fi ṣòdiwọ̀n ìgbésí ayé wa kó ba lè yé wa ọ̀rọ̀ wo tún wà ní màláìka gbé wá láti inú ìtẹ́ lónìí ọ̀rọ̀ wo ni màláìka gbé wá bàgẹ̀ sórí ìtẹ́ lónìí láti máa fún sáà káàkiri àgbáyé kájọ wo okun ẹ̀ sáà kó ba lè yé gbogbo wa ìlú àforítì ìlú àmúmọ́ra ẹ̀lẹ́ o gbogbo ọmọ nàìjíríà gbogbo ọmọ odò tó dá ìwà gbogbo ọmọ káàárọ̀ òjíire gbogbo ọmọ wa nílẹ̀ ibo àti ilẹ̀ haúsá àti gbogbo ẹ̀yà tó ń kulè wọ lórílẹ̀‐èdè nàìjíríà ẹ kú àforítì ẹ kú àmúmọ́ra ẹ̀ lẹ́wọ́ ìlú àforítì ìlú tó ń ṣọ̀fún wàrà àti oyin ṣùgbọ́n tá a róyin bẹ̀ lá ìlú tó ń ṣọ̀fún wàrà ṣùgbọ́n tá a yí wàrà mu ìlú tó ṣe pé ìwà àjẹbánu ó ti gbinlẹ̀ sọ́kun oníkálukú o ọ̀rọ̀ wa là ń dùn àti ẹ̀rántí ẹnìkankan bá ń bá mú yóò mi ti àmọ́ bí mi ń pẹ́ nìkankan ìlú àforítì ibi tó yẹ pé a ní ọrọ̀ a ní ọlá a ní gbogbo ìdàlùmọ́nì tọ́lọ́ máa fi jí tọ́lọ́ máa fi jí nǹkan wá síbẹ̀ ọmọ ilé ọ̀rọ̀ wọn ní egan ọmọ aláṣọ padà ń wá àkísà ìlú tó yẹ pé adìbò báwọn olórí tó ṣe pé àwọn olóyè wa wọ́n sọ fún wa yé pé àwọn ò ṣerú àwọn ò dirú àwọn ò dìgbà àwọn ò ṣe ìkókó bàbá sáà sọ fún wa ṣùgbọ́n bàtà bá débẹ̀ tá campaign after election ní àmà bára wa pé náà ní kíláàbẹ bá wọn fà á àwọn aráàlú wọn bẹ ní ẹni pé ẹni tá a bá lè dààmú ṣé kí ni a sì fà lọ́lọ́ lọ́wọ́ à ń ṣọdún àwọn kan ń jẹran àwọn kan ń gbẹ́dọ̀ àwọn kan ń dunú àwọn kan sì wà níbi tó pé nínú ibi ibi ìfín pèpè tí wọ́n fi bí ń fa owó tí wàá rìn kan jẹ ìlú àforíṣi ẹ̀ máa ń o àṣìṣọ́pá alẹ́ lórí ilẹ̀ àṣìṣọ́pá aláwọn aṣíwájú ńlẹ̀ yìí bẹ́ẹ̀ ipò torílẹ̀-èdè wa wà ó kọjá tá a lè fẹnu rọ̀ yìí a máa forí tì náà ní tá ni àmúmọ́ra wa pọ̀ ní nàìjíríà ni mo ti rẹni tí ìyà ń jẹ tó sì ń rẹ́rìn suffering and smile orí o ah nàìjíríà ọmọ nàìjíríà ẹ máa kó o àjọ wàá ni tájọ bára wa náà ọlọ́run á sì yọ wà tabátì ẹ̀ wá ká bẹ́ràn tó lọ ó bẹ̀rẹ̀ láti ibì kan náà ni ibì kan náà ló ti ṣàn wá ni tí ò bá ṣàn dórí yóò ṣàn dé sàlẹ̀ tó bá ṣàn tó bá ṣàn látòrí ó dòdò kó ṣàn dé sàlẹ̀ ṣùgbọ́n orí tó ní tó ń ṣàn ni wọ́n dá dúró síbi kan ni wọ́n ti fi nǹkan kan gbé kó ba lè jẹ́ máa bọ́ lè bọ́ sápò ara wọn ni o gbọ́n tó jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ àlùmọ́ọ́nì ilẹ̀ yẹn àwọn kan kú sápò wọ́n sì fi ṣara láàrin ara wọn àwọn kan wọṣọ gẹ̀rẹ̀gẹ̀ ń wọṣọ gbèrèmì wọ́n jẹun tó wọ̀ wọ́n wọṣọ tó wọ̀ wọ́n sùn síbi tó wọ̀ lásìkò tó wọ̀ bẹ́ẹ̀ kan láǹkó orí kankan jẹ bẹ́ẹ̀ lọ orí kankan sùn sí wọn orí bìkan sùn sí wọn sùn káàkiri bẹ́ẹ̀ ni tí ò nílé àsìwọ́n pàṣẹ wọn nínú ìlú nàìjíríà ìmàkọ́ àforítì o ìlú àforítì nàìjíríà ìlú tá àforítì àsìnrún ọmọ ara ọjọ́ kẹjẹ kan yóò dà ìgọ̀bẹ̀tà ìgọ̀bẹ̀tà là ń bá kiri jọ olóòmà dáná sí nàìjíríà ni ò dání àbáwá tá à ń gbénu rẹ̀ gan ni àdá ẹjẹ́ kájára wò lè mọ́ ìlú tó ń sọ fún wàrà tuntun pé ohun àlẹ̀mọ́nì pọ̀ fún wa a ní alẹ́pọ̀ a ní ọ̀rọ̀ a ní ilẹ̀ wa tún da fún oríṣiríṣi nǹkan nǹkan ọ̀gbìn síbẹ̀síbẹ̀ níbi tó ń pa wá síbẹ̀síbẹ̀ náà ìyà tó ń jẹ wá síbẹ̀síbẹ̀ ní ọrọ̀ ajé wa dẹnu kalẹ̀ síbẹ̀síbẹ̀ náà àárẹ̀pọ̀ nínú àgbáńlá ayé ìwà ẹgbẹ́ náà ṣàwá ọ̀dá ní Ghana àbó lórí ni àbí ìlú gẹ́gẹ́ fúnra wọn ìbéèrè rẹ̀ fún gbogbo ẹni tó bá lóye tó bá lọ́rọ̀ káàró ń sí kájọ bára wa wò ibi tó ṣẹlẹ̀ síbi tá a ti wọ́ gan ibi tá a ti ṣe kájọ bára wa sọ kájọ wò ó ohun tó dá mi lójú òun náà ní pé Ọlọ́run ọ̀sùn fẹ́ni kàkà Nàìjíríà orílẹ̀-èdè ó bẹ lára àwọn ìlú tó jẹ́ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ síjọ Ọlọ́run bá fẹ́ràn tó fún gbogbo nǹkan tó lè máa ṣe àgbáyé tó jẹ́ pé tá a bá lò ó sí bó ti jẹ́ ká lò á sì máa fi jẹ́ aṣíwájú gbogbo àgbáláyé pátá tó bá rí bẹ́ẹ̀ ohun tó dájú ni pé orílẹ̀-èdè yìí dá orílẹ̀-èdè yìí dùn Ọlọ́run bá ti fún wa ní gbogbo àwọn tá a fẹ́ lórílẹ̀ yìí ìbéèrè wà rí láàrin ara wa ṣiṣẹ́ wa lọ́gán láàdá ni àbò lórí bẹ́ẹ̀ bá ṣe rí òun náà la ṣèjọ lórí lórí ẹjẹ jẹ́wọ́ ra òṣọ́ba ni òdẹ́ni àbíjòyè àbáwá gan tán tó ń darí gan ni ọ̀wá da fúnra wa. abẹ́rẹ́ sọnù à ń fi kinní kan wa ṣé ohun tó sọnù gan ti ju ohun tá a fi hàn wá lọ. ọ̀pọ̀ nǹkan tí pé kékeré là á fi ṣe tó yẹ pé kàkà mójútó a ní ṣe láti ọ̀tẹ̀ ká ṣe àdé pẹ̀lú ọ̀tọ̀ tó tó bá wá bọ́ rẹ̀ àwọn máa kiri wa kọ̀mí kó kọ̀mí lọ́kàkú wá ń bá ó ń padà dóyìn kan ni kò kàn mí kò kàn mí ó ń padà wá kẹni tí ó padà kẹni tí ó padà wá kẹni náà ni ìwà ìwà ìwà pé ìgbà tí ò bá ti kàn mí kò sẹ́ni tí ń ṣe sí lọ́pọ̀lọpọ̀ wá ń bá kíláṣẹ bára wa nínú ipò tá a bára wa lórílẹ̀‐èdè yìí lónìí ọ̀rọ̀ nàìjíríà sì máa ká mi lára ń gbà mí tí n bá ronú lọ sàá tí n bá ro tí n bá ro sàkún ọ̀rọ̀ sàá máa sọ pé kí ló dé nínú orílẹ̀-èdè tọ́lọ́mọ kẹwàá tó báyìí bẹ́ẹ̀ sì la ṣe ń fojú mi náà ọ̀pọ̀lọpọ̀ kan tó báyìí gan tán ló ń ṣe wá gan àṣírí inú ara wa wò àwọn ìlú ní nǹkan kan wọ́n sì ń jọ̀rọ̀ wọ́n ń jayé Saudi Arabia tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ aṣálẹ̀ ni wọ́n desert ni wọ́n wọ̀ ní nǹkan kan bẹ́ẹ̀ wọ́n sì ń gbé ayé wọ́n sì ká ọmọ alágbára ayé tóbi jù lórí ilẹ̀ àwa tá a wá nọ̀rọ̀ tá a ní gbogbo ẹ̀ tá a lóhun ànímọ́ni tó pọ̀ lọ jáǹtì rẹ tá a lè kà tán bẹ́ẹ̀ sì ni ilé wa dá fún nǹkan ọ̀gbìn bí tó dé ibi tó ń pa wá ṣe fi àjẹrà wa ká nàìjíríà ìlú àforítì ni lóòótọ́ o ìlú ẹni tó bá gbé nàìjíríà tí ò bá gbọ́n àtúgbọ̀n oṣù kọ́ wọlé ọ̀nà kan lẹ́kọ̀ọ́ tí bá ronú ọ̀rọ̀ nàìjíríà gbà mí á sì bà mí lóúnjẹ́ lọ́pọ̀lọpọ̀ àwọn olórí ta sípò tó bá débẹ̀ tán wá sì máa ṣe ohun tó wọ́n àwa gan tá a jẹ́ ẹni tí ẹni tó ń délé lórí gan láàrin ara wa gan láàrin àdúgbò wa láàrin ẹbí wa gan ìṣàkóso gan la ṣe gan ìṣàkóso gan la ṣe kó balẹ̀ dá kó balẹ̀ gbogbo wa gan ààrẹ forí tì á forí rọ á forí rọ á tì á tì á tì mọ́ra wa á délé lórí á lórí á yẹ yẹ yẹ yẹ ọrùn ó wọ̀ tó bá pọ̀ jù gan orí gan á wọ ọrùn á wọ orí gan tẹ́rù bá pọ̀ jù gan orí gan á tẹ̀ ẹ́ ẹjẹ́ àtúntò láti ibi tó ti wọ́n wà ẹjẹ́ àmú láti ibi tó yẹ ká ti mú kó ba lè yẹ wá ní nàìjíríà ìlú àforítì àforítì yìí náà ti tó bá ti forítì láti jọ yìí náà ni àwọn kan ti pa lórí síbẹ̀ ọ̀dà ẹ̀yin béèrè pé orí ọmọ òní pákólówó ní bọ́yá òun rẹrùn ayàwó ṣùkà ni òṣùkà gan ti ṣùkà gan ti fúláàtì gan kò tiẹ̀ wá sí kankan mọ́ sí pátá wo ta fi support ara wa ta fi support ara wa ta lọ́tọ̀ ọ̀rọ̀ náà nàìjíríà tí wọ́n ń tútù ta ìlà wa ń ríra wa rèé ọ̀rọ̀ tó jẹ́ kó jẹ́ ọ̀rọ̀ fún oníkálukú àní ká sì kó sápò mìín ló bá tán nínú ìlú yìí náà ni o nínú ìlú tajà wà tán náà náà láti gbé wípé ejò kó iye kan owó kọ mi ò bílítìbílítì owó ó kó mi gbìm àjọ tá a lè ṣe dáyọ̀ wọn tẹ̀mí mọ̀ tẹ́jọ́ ń jẹ́ oní ẹ̀yìn adìẹ àtàwọn ẹ̀rọ kéékèèké tó lè gbé mi tó lè jẹ́ o ìbéèrè tẹ̀lé kásáwáṣọ àbèrè pé irú èjì wo gan ló gbẹ̀mí gan ọ̀ní ni ọ̀ká ni àbí

nítorí pé òfin tó bá ti mú ẹrú kò lè mú jòyè wọ́n sì ṣòfin wọ́n sì ṣàmìnẹ́sì tí ó gbéra wọn kúrò nínú òfin yẹn kí làwọn tẹ̀kí làwọn tọ̀ra wa ṣe ń forítì lọ ṣe ń forítì lọ ṣe ń forítì jọ olómadé ganan nàìjíríà ìlú àforítì nàìjíríà ìlú àmúmọ́ra nàìjíríà ẹ̀lẹ́yìn ọmọ nàìjíríà ẹ̀kú iṣẹ́ ẹ̀kú àtẹ̀mọ́ra ẹ̀kú àmúmọ́ra ẹ̀kú àforítì mo mà nínú àwọn tó rọ́jú jù láyé ọmọ nàìjíríà jẹ́ kánẹ̀ àṣẹ ń forítì ìlú àforítì làṣẹ ń pẹ́ra wa àṣẹ ń forítì forítì forítì forítì forítì nàìjíríà ìgbọ́n la bá máa pè nílùú àforítì àbá tí ń jẹra kúrò kúrò nàìjíríà ká bá sọ́ra nílùú àforítì kò bá tó tó burú ń bẹ́ o ìlú àforítì ìlú àmúmára nàìjíríà ló ń jẹ́ bẹ̀ ló ta tí mo mọ́ra ta tí ń tẹ́bí ti ń pa wá ta sí ń rẹ̀rìn ló ti yẹn ń jẹ wá ta sí ń rẹ̀rìn ló ti gbogbo nǹkan ò sì dán mọ́ ta sì ń ṣera wa ẹni tí òjò ń kúrò lé ẹni tó níṣòro kó tó kùnà tó bá dé ìgboro á sì máa rẹ́rìn-ín fẹ́ni tí nǹkan kan ṣe nàìjíríà ni àwọn ọmọ nàìjíríà ni àforítì yìí pa múra yìí pọ̀ síbẹ̀síbẹ̀ náà ṣé kò wá ti tán gẹ́gàn síbẹ̀síbẹ̀ náà ṣé kò ti wá tán gẹ́gàn nàìjíríà ìlú àforítì ìlú ògo mi naija area nàìjíríà àwọn á ti sọ nínú ọ̀rọ̀ bàjẹ́ táwọn sọ pé ojúmọ́ nàìjíríà áà ah, ìlú tí ó ṣe pé à ń bẹ ọlọ́run kó ba lè dá ẹ̀sìn ń fẹnu àbùkù ẹ̀sùn fi ń fẹnu ẹ̀sùn fi ń fẹnu àbùkù ẹ̀sùn fi ń ẹnu èpè ẹ̀sùn fi ń ẹ̀sùn fi ń dákun tó ṣe pé ọ̀rọ̀ wa àṣẹ ohun wa àṣẹ́nì ẹja fohun tó da sọ sórílẹ̀-èdè wa gbogbo àti àmọ̀ pé kò ì tí ì dà tó bá àti fẹ́ ṣùgbọ́n yóò padà débẹ̀ náà ní lápá ìrànjú àti forí títà bára ṣe yóò padà débẹ̀ níjẹ́ kan ni èyí jẹ́ ká máa fẹ́ràn àbùkù dá sọ orílẹ̀-èdè nàìjíríà tó lóun tá bá fẹ́nu wa sọ àṣẹ o tó ń bá fẹ́nu wa sọ àṣẹ o ẹja ṣe ohun tá a fẹ́nu wa sọ ẹ̀jẹ̀ ń dádọ́ mi díẹ̀ náà. òun náà ni pé ọ̀pọ̀ bọ́ gbọ̀ngbọ̀nbẹ́ òfurufú ọbọ̀ gbọ̀ngbọ̀ òfurufú ọbọ̀ bọ̀bọ̀ lẹ́nu ẹja tètè gbọ́bọ̀ gbọ̀ngbẹ́ o torí tá a bá tètè gbọ́bọ̀ gbọ̀ngbẹ́ ọbọ̀ ò gbé wa gbọ̀ngbẹ́ ọbọ̀ tẹ̀ ti ń gbé wa gbọ̀ngbẹ́ gan pàápàá ẹja tètè mójútó nàìjíríà ẹja kígbe ẹja gbìyànjú ẹja múra wa àjẹbánu tó ń bára wa lọ ẹ má jà ṣe má púpọ̀ púpọ̀ náà àwọn ọmọ tí ò tí ì dépò náà ló ń sọ wípé tóun bá débẹ̀ ohun tóun kò jẹ́ ọkọ̀ sára n kò tẹ̀ wá dundun dundun dundun dundun bẹ́ẹ̀ tó kàwé tó lọ léèwé tó lọ léèwé tó kẹ́kọ̀ọ́ tó gboyè tó wọn náà tẹ̀ tó wá mọ̀ pé kóun tún lé òun ṣe ni nàìjíríà ìlú àforítì gbogbo ni á da adùnjọkan ẹ ṣáàjà máa forítì nàìjíríà ìlú àforítì ibi tá a mọ ibi náà láti ní ìtẹ́ ńlọ́ni rèé kókó tá à ń bára wa sọ òun náà ni pé nàìjíríà ló àforítì ni o ṣùgbọ́n bá a ti ń forítì ẹ má jò sọ ẹ má jò rẹ̀ wá èmi á máa pé kára ṣe káṣọ́ àwọn káṣọ́ ṣe ọ̀rọ̀ sọ tí gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tó ló ń parí tó bá dọ̀là agiri tó ń ṣe jẹ́jẹ́ ikú ń pa o ábẹ̀lẹ̀ tà sí ọ̀pọ̀lọ́ tó ń fojoojúmọ́ jọ rẹ̀ mọ́lẹ̀ káàkiri gbogbo tá a bá ṣe lónìí ọ̀rọ̀ tó ní tó àrọ́ bá sì rèé bàbá ńlá bàbá ìtàn ni wọn tó kárí lílọ aṣọ ní ṣúgà ní ikú tó bá dé tán kí wọ́n sọ ń pẹ̀mí wọ́n sọ ń parí ṣùgbọ́n tó bá dé tán kí ló fẹ́ sọ ń pẹ̀mí àti ẹja ṣe eré o ó bu àlèyé gbogbo àpáta pọ̀rọ̀ nǹkan ni ó dìgbà kan náà fèrè pàdé èmi ní màá wà o ẹni sì máa bá ó dàbọ̀.